تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا الأتكياء وأفصه أقول فو الله سبحانه وتعالى ọba tí ó tún ṣe ní rọrùn láti tún mọ pàdé ní àárọ̀ tí èní eléyìí ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú oṣù Ramadan tí í ṣe oṣù kẹsàn ọdún àwa ẹlẹ́sìn Islam tí jíra nabi sallallahu alayhi wa sallam tó di fourteen forty one abẹ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kọ́mọ́sáláì ṣe àmójúfò fẹ́ni kọ̀ọ̀kan wa látara báyìí àwọn ìran àwọn èèyàn kan nínú àwọn ọmọ ìyá wa mùsùlùmí gẹ́gẹ́ bí a ti sọ nípìnlẹ̀ lọ́jọ́ sílọ̀ nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ Ramadan nípa pé ètò ẹni tí ó gba Ramadan ọlọ́run nìkan ló mọ̀ àwa ń dúpẹ́ fọ́lọ́run ọba tó tún ní ká mọ di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹsàn rẹ̀ láyé pẹ̀lú ẹni tí sì ń gbà tá a sì rìn kàkókò lọ́wọ́ gbà níjọsìn àwọn tí wọ́n ti kú lórí ẹni tí wọ́n tún wà lórí tẹ́láàárọ̀ yìí tí wọ́n tún ń sin lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá wa foríjì gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí ọlọ́run wá jẹ́ kí àtúbọ̀tán oníkálukú wa náà dáa lẹ́yìn wá gbà náà gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò yín ètò wa àbẹ̀ ọlọ́run ọba ọba tó pèsè àrísìkí fún yín tó ní kẹ́ mọ́ nẹ́ẹ́sì tọ́lọ́run ọlọ́run mọ́jà padà sí aburú débà yín ọlọ́run wá wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bí ìṣesí wa. Amen lórí ọ̀rọ̀ wa madakilu shaitan eléyìí tí a sọ lọ́jọ́ ìjẹrin ìjẹta pẹ̀lú àná ìyáwónìláì subhana a tún rọra yàgẹ̀rẹ̀ díẹ̀ lénìí torí pé ẹ̀rí pé a sọ fún wa pé kíní yẹn pọ̀ ṣùgbọ́n kí lákòrí ọ̀rọ̀ wa láàárọ̀ ìhun náà ni alẹ́ ìbádàtu alkọ̀ọ́lìyà àwọn ìjọsìn eléyìí tó jẹ́ ti àfẹnusẹ àwọn ìjọsìn aláfẹnusẹ àwa fẹ́ mú kan nínú rẹ̀ tòun náà tó bíi mélòó a fẹ́ mú alihalif alihalif òun ni a fẹ́ mú gẹ́gẹ́ bíi pé ìbúra ìbúra òun ni a fẹ́ mú bẹ́ẹ̀ni láì tààlà ìbéèrè wa àkọ́kọ́ yóò mọ̀ túmọ̀ báyìí pé kí ni túmọ̀ ohun tá a pè ní ìbáàdà àti ọ̀nà tó pín sí òun la kọ́kọ́ fẹ́ kí olùbánisọ̀rọ̀ wa kí wọ́n bá ní yànnàná rẹ̀ eléyìí tí a ń bẹ lọ́run subhanahu wa ta'ala kọ́mọ́sálà ìtún fi eléyìí náà sínú sùn wọn sẹ́rí ẹnì kọ̀ọ̀kan wa ní gbígbọ́ àti sísọ àti níná owó lórí rẹ̀ al-ibadatu al-qawliya al-halif òun ni a fẹ́ yanjú lábẹ́ rẹ̀ kí wàá nìtumọ̀ ìbáàdà àti ọ̀nà tí ó pín sí bismillah. a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti ti àwọn ìtẹ̀síwájú ọ̀pọ̀ ẹ̀yìn ìfi ògo fún allah subhanahu wa ta'ala ìtọrọ kí àti ìgẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọpẹ́ tí a dá òun náà ni kí Ọlọ́run ṣe wá ní mùsùlùmí pàápàá jùlọ àtọwá ń jẹ ọ̀kan nínú àwọn olùtẹ̀lé súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó yẹ pé ìgòkègodò wa náà ni pé báwo ni ìjọsìn wa yóò sì ṣe déédéé súnà nabi tí òfin ní ìyapa rẹ̀ sọ Ọlọ́run mọsà fi ẹsẹ̀ wa mọsà fi rinlẹ̀ lórí súnà nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí báyìí gẹ́gẹ́ bí àkórí ìbánisọ̀rọ̀ tí àwọn àlùfáà wa tí wọ́n ní kí á sọ̀rọ̀ lé lórí èyí tá a pè ní al tó jẹ́ pé ibi tá a fẹ́ yà sí mẹ̀gẹ́ngẹ́nu tá a pè ní al so tí a mọ̀ sí ìbúra ṣùgbọ́n nù tá a ní bùkátà sí ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ pé ká mọ àwòrán nǹkan tá a fẹ́ sọ ká tó bọ́ síbi ẹ̀ka rẹ̀ nǹkan tí ó pàtàkì ni. ìbéèrè àkọ́kọ́ tí wọ́n ti síbi pé kí ní jẹ́ al torí pé ọ̀rọ̀ ìbúra ohun tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ pàtàkì rẹ̀ àbí báwo lẹ káwọn pẹ̀lú ẹ̀ tó ń fi ń jì sọ́fìn òun náà ni pé wọ́n mọ̀ pé ìjọ inú ìjọsìn inú ìjọsìn tábà padà sí ọ̀dọ̀ náà àwọn àgbà àfà àwọn tààrífù tí jẹ́ ìbáàdà àwọn onímọ̀ kó wá tọ́pọ̀ gbọ́ngbà tí gbogbo wọn wọ ọ̀tún wò sí pé nínú àwọn tààrífàtì èwo ní ogun jù tó sì jẹ́ pé ìtumọ̀ rẹ̀ kó tán tí ò yọ nǹkan kan lẹ̀ wọ́n gbọ́wọ́ àfa yìí sókè nínú àlàyé tí wọ́n mú wá torí pé àwọn jóyè wa pé ohun tí ń jẹ́ ìjọsìn fún Allah subhanahu wa ta'ala òun náà ni ismun jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yardahu min al-aqwali wal a'mal adh-dhahira wal batina wọn ní o ti ń jẹ́ ìjọsìn òun náà ni nǹkan kan tí ń túmọ̀ gbogbo nǹkan tí ọlọ́run ọba adẹ́dà ti ń nífẹ̀ẹ́ sí tí ọlọ́run ọba adẹ́dà tó yọ́nú sí nínú àwọn ọ̀rọ̀ àbí nínú àwọn ọṣẹ́ yálà ó jẹ́ iṣẹ́ ti gbangba ni àbí iṣẹ́ ti èyí tó pamọ́ tá a mọ̀ sí iṣẹ́ kọ̀kọ̀ tẹ́nìkan ọmọ báyà lẹ́yìn Allah subhanahu wa ta'ala. tá wo àlàyé tá a fà mú wa fún wa lórí ohun tí ń jẹ́ àlìbáàdà yìí yóò yé wa wípé a jẹ́ pé ohun tí ń jẹ́ ìbáàdà ó pín ìpínpín rẹ̀ sì ní lọ́dọ̀ àwọn onímọ̀ ó pín sí ọ̀nà mẹ́rin tó pé àlàyé tá a fà mú wa pé ohun tí jẹ́ ìjọsìn òun náà ni gbogbo ohun tí ọlọ́run ọba adẹ́dá ti ń nífẹ̀ẹ́ sí ti ń yọ́nú sí nínú ọ̀rọ̀ àbí nínú àwọn ọ̀sẹ́ yálà ó lè jẹ́ iṣẹ́ tó hàn àbí iṣẹ́ tó pamọ́ lábẹ́ tààrífù yìí ó jẹ́ kó yé wa pé ọ̀nà mẹ́rin níjọsìn pín sí. a wà á kó bíi mẹ́ta nínú ìran ìjọsìn yìí sábẹ́ awẹ́ kan nínú àlàyé tá a fà mú wa tọ́jẹ́ pé ọ̀kan ṣoṣo òun mú odidi awẹ́ kan. àwọn onímọ̀ wa ní ohun tá à ń pè ní ìjọsìn arínú rẹ̀ èyí tá à ń pè ní al-ibadatul qalbiyya ìjọsìn tó jẹ́ ìjọsìn tí ọkàn kódà arínú àwọn àfa wa. táwọn kẹ́kọ̀ọ́ odidi tíra tó ń pè ní amalul kulud iṣẹ́ tó jẹ́ pé ọkàn ní mọ́ sí nínú iṣẹ́ ìjọsìn gẹ́gẹ́ àfa wa ibn qayyim al-jawsiya tafa samsudin muhammad bunu abibakri nínú eléyìí tó jẹ́ iṣẹ́ ọkàn nínú àwọn ìjọsìn tọkàn ní iman a rí i pé ọkàn là dì í mọ́ ní kọ́kọ́ bẹ́nu ẹ̀mí wa tí ó jókòó síbẹ̀ lẹ́yìn rẹ̀ òun náà ní al-usu' ìbáralẹ̀ fọlọ̀ yẹ́nyẹ́ láti inú ẹ̀mí táàrí pé ara ilé ìbalẹ̀ ìpayà ọlọ́run bẹ́ẹ̀ nú ẹ̀mí rẹ̀ lẹ́yìn rẹ̀ ni alimahaba ìmọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ náà ni atawakul ìgbáralé ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ alistiana ìwá ìrànlọ́wọ́ lẹ́yìn rẹ̀ alikhof ìmọ̀ bẹ̀rù pé talámọ̀ bẹ̀rù talámọ̀ páyà rẹ̀ bákan náà ni arọ̀jà o ta ni a ní òpùnú rẹ̀ pé a nígbà mo ti lọ́lọ́ tí n sì ń sìn ọ̀rọ̀ mi ò ní já sófo gẹ́gẹ́ bó ṣe hẹ́n náà rọ àwọn anabi ọlọ́run ànábì wa zakariya òní rọ́bì lam akun bìdùhà ìka rọ́bì ṣèkìyà ọ dá mi lójú àgbéyẹlé mi ni pé ìní mọ́ fi jọ́sìn fún ọ kí mọ́ pè ọ́ kí mọ́ sìn ọ́ kí n wá do lórí ibú. eléyìí nìrẹ̀ àkọ́kọ́ eléyìí bọ́ sínú èyí tá a lè pè ní ìbáàdà èyí tó jẹ́ ohun tí ọjọ́ iṣẹ́ pamọ́ lẹ́yìn rẹ̀ ni al-ibadatul badaniyya èyí tó jẹ́ ìjọsìn ti ògiri ara eléyìí bọ́ sínú àmàlù albatina iná ìlànà àkọ́tà sọ yìí èyí tá a fẹ́ mú wáyé òun bọ́ sínú àwọn ọṣẹ tó jẹ́ iṣẹ́ èyí tó hàn tó jẹ́ sí ògiri ara nínú rẹ̀ ni asọ́láàtì wà ìmọ̀kírun wákàtí márùn lẹ́yìn rẹ̀ asuyam èyí tá a ń bẹ́ nù rẹ̀ gbígbààwẹ̀ lẹ́yìn rẹ̀ arukóhùn ìtẹ̀kọ́kọ́rọ́ fún nǹkan láti fi ṣègbè tóbi nǹkan yẹn àbí asujud ìforíbalẹ̀ ìfigbangba wájú balẹ̀ fún nǹkan kan láti fi ṣègbè tóbi nǹkan yẹn bákan náà ni al-i'tikaf ìkóraró nu mọ́sálásí láti fi ṣèjọsìn bákan náà ni ohun tá a mọ̀ sí alhajju àti atawaf àwọn gbogbo àwọn eléyìí ń bẹ́ẹ̀ àwọn tó jẹ́ al-ibadatul badaniya àwọn ìjọsìn tá a mọ̀ fi ògiri ara sí tẹ́lẹ̀ náà ti wá ìtumọ̀ tá a mú wá pé tó ní wàlẹ̀ amal az-zahira wal eléyìí jẹ́sẹ̀ tó hàn. bákan náà ẹlẹ́ẹ̀kẹta ni al-ibadatul maliya ìjọsìn èyí tá a mọ̀ fi áásìkí tọ́lọ́wọ́n ọba fún wa tá a mọ̀ fi ṣe báyà yálà owó tó jẹ́ owó pépà àbí èyí tó àwọn àlùmọ́nì míì tíjọsìn mọ́ jáde látara rẹ̀ so nírú ilé láti rí azakat tó tá a mọ̀ pé àwọn anisakatu tó ti nukud tó ti owó káàṣì a sì ní sàkáàtì ti nǹkan ọ̀gbìn a ní tó ti àwọn nǹkan àlùmọ́nì báyà bíi gold àbí fàdákà àtàwọn nǹkan míì tí sàkáàmọ́ wọnú rẹ̀ ṣùgbọ́n náà ni sọ́dákọ̀ èyí tí wọ́n jẹ́ sàrà ọ̀ràn yẹn tó rọrùn yẹn ni azakat lẹ́yìn rẹ̀ ni azabuhu ìpẹ́rẹ́ pé ọlọ́run nìkan ni àmọ́ pa ẹran fún àìpẹran fún nǹkan kan bóyá pẹran fún ndè ni pẹran fún òkà kan ni pẹran fọ́sẹ̀ kan ni ẹbọ lélẹ́yìí ó ń tọ̀hún ti di káfíìrù tẹ́ ẹ̀ máa ń serú bẹ́ẹ̀. ìran ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pé abẹ́rẹ́ ni ohun tí a fẹ́ sọ lénìí òun náà ni al-ibadatil àwọn tó jẹ́ àwọn ìjọsìn látara ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu wa ìjọsìn lòun náà àìmọ̀ pàtàkì eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ òfin kùnlá láàfin mọ rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ́kùn tí ọmọ jáde lẹ́nu wọn nígbà táwọn ọ̀sẹ̀lẹ̀ kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ ẹ máa kó ṣe mùsùlùmí lélẹ́yìí ó dàbí mùsùlùmí mi òun bá bàrà pé bó ṣe yẹ kó rí ohun tó yẹ kẹ́ sọ nìyí yóò kó sóhun òkírun ni sóhun wá ti di kèfèrí ni látara ohun tó ń sọ ìbọ̀rọ̀ lásán lòun sọ bẹ́ẹ̀ ni látara ọ̀rọ̀ lásán ọlọ́mọba tiwa jẹ́ èèyàn lè bàjẹ́ èèyàn lè di kèfèrí lóbi wá jẹ́ pé a ní bùkátà sí ká mọ ipò wo ni ìbúra wà torí pé nínú àwọn al-ibadatu al-qawliya tó ẹnu ni al-half ìbúra al-istighatha ìkégbàmígbàmí tá a padà bọ́ síbi òun náà lẹ́yìn rẹ̀ náà ni àdúà tala képe kó bí abùkátà wa bákan náà ni tilawatul qur'an ìka alukur'an òun náà ń bẹ́ẹ̀ nù àwọn ìbàdàtì alukọ̀wòlíyà so kí ọlọ́run kí ọgbà ìjọsìn ẹnìkọ̀ọ̀kan wa nígbà tá a ti mọ eléyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ọmọ nǹkan tí ọwọ́ àṣẹ láyé ló fi jẹ́ pé yọ ọmọ gúrùpù àwọn kẹ́kọ̀ọ́ kan pé eléyìí sẹ́sìn mànà ìgbésí ayé mùsùlùmí látòkè délẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀sìn ni kódà nǹkan ayé ti ń ṣe tí n bá ti ń ṣe níbàámu sáṣẹ ọlọ́run àti tàdébí sallallahu alaihi wasallam táníyàn rẹ ti dá lórí ẹ̀ yọ ọmọ já ẹ̀sìn fún kílẹ̀ rí wa lórí eléyìí òun náà ní àyà tó wá ní ọzọ́tò zariyat àyà mẹ́rin ó dín ní ọgọ́ta tí tó fi dé ìparí súra yẹn àbí níbi méjì mbẹ́ níbi tí Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìǹdá ènìyàn àtàlìjànú fún nǹkan kan pé kí wọ́n wá sí lórí ilẹ̀ àyàfi illa li ibadati aw illa liyuwahiduni bí ó pé kí wọ́n lè wá jọ́sìn fẹ́mi ọlọ́run lórí ilẹ̀ bí ó jẹ́ pé kí wọ́n lè wá mọ sèmi ọlọ́run lọ́kàn bí gbogbo sẹ́tọ́ wọn bá ń ṣe kọ́dọ̀ ọlọ́run wá fi kẹ́yìn rẹ̀ pé kìí ṣe pé mo nídìí nǹkan lọ́dọ̀ yín o máa hùrí dùn mí ni hùmí rìskìn ìnídìí àsìkí yín wọ́n máa hùrí dùn áyùn tẹ̀mọ́n ìní bùkátà pé kẹ́ wá bọ́ ìmí ọlọ́run pé ẹ fẹ́ fún mi lóúnjẹ iṣẹ́ tẹ́ ẹ bá ṣe fúnra nílẹ̀ nà owó yín bẹ́ẹ̀ bá tiẹ̀ nẹ́ sójú ọ̀nà ìmí ọlọ́run gẹ torí pé mo fẹ́ kẹ́ yín kí n lè fún yín lẹ́sẹ̀ ni ó ti mo ní ẹ̀ torí pé kí ni inna Allaha huwa razzaqu dhul quwwatil dájájọ́ ọlọ́run ọba tó dá wa ọba tí mọ́ pèsè fẹ́ dájú gbogbo ẹni tó ní ọlọ́run ló fún un níwọ̀n ọba tó níyẹn àwọn tí ò ní ọlọ́run ni ò tí ì pé wọ́n ní ju bí wọ́n ṣe wà lọ ó fáwọn náà ní nǹkan kan bákan náà ni pé ọba alágbára ni tágbára rẹ̀ sì yí kí ọ̀sẹ́ nìkan tó lè pé òun fẹ́ fi agbára tòun ṣe déédéé agbára ti allah subhanahu wa ta'ala bí àlàyé ṣe rí lórí ohun tí ń jẹ́ alẹ́ ìbáàdà iná ní ilé àti àwọn ìpín tí ó pín sí. alhamdulillah nígbà tí a ti gbọ́ àlàyé lórí ohun tí wọ́n ń pè ní àìbáàdà ọkọ̀ àjùlọ nínú ẹ̀sìn wa ẹ̀yẹ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ìbéèrè tí a tún fún olùbánisọ̀rọ̀ wa ni pé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ìbúra gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ìjọsìn ọ̀rọ̀ ẹ̀ńtọ́jẹ́tẹnu. naam alhamdulilayi gẹ́gẹ́ bí àlàyé tá a mú wá fún wa pé ìbúra jẹ́ ọ̀kan nínú ọ̀ràn ìjọsìn kémi ọwọ́ abira mi wọ́tọ̀ jẹ́ mùsùlùmí sá kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe búra tó fi jẹ́ kí taba bára wa láwọn àwùjọ kan bóyá yálà ilé ẹgbẹ́ kan tá à ń ṣòwò ni àbá à ń tajà ni à ń ṣiṣẹ́ ọwọ́ kan tó fi jẹ́ pé níjọ́ tó ń bá ní abúra a lè sọ pé mùsùlùmí lèmi kò yẹ kí n búra báyìí àbáyé yóò tá lè bára wa ló fi jẹ́ pé a ní bùkátà sí pé ká sọ ẹ̀sìn wa látara ohun tí ọmọ jáde lẹ́nu wa torí pé ọ̀rọ̀ ẹnu wa lè bẹ̀sìn wa jẹ́ ní pé ohun tí ń jẹ́ ìbúra yìí òun náà ni wọ́n tún pè ní aliyemin tó yẹ pé nínú èdè lárúbáwá wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ náà ni pé kéèyàn ó di nǹkan lámúre al-aqdu bil wa niyya kí lánìyàn pé bí mo ṣe bí nǹkan yìí ṣe rí bẹ́ẹ̀ náà nìyẹn kéèyàn nípinnu tó dì pa lórí nǹkan kan gbọ́dọ̀ bá jẹ́ pé nínú ìsìlẹ̀ àwọn àfa onímọ̀ lálàyé bẹ́ẹ̀ sì ṣe gbé e wa gangan òun náà ni pé ń tá ń pè ní tawkidu hukmin bidikiri mu'azzamin ala wajhi makhsusin òun náà ni kí a fi nǹkan rinlẹ̀ ká fi ìdájọ́ kan rinlẹ̀ àbí nǹkan kan ká fi rinlẹ̀ pẹ̀lú dídáko ẹni tó bàbàrà lẹ́mìí wa tó tóbi jù lẹ́mìí wa ní ojú pọ̀nà kan tá a sàlẹ́sà tí ọmọ júwe pé nǹkan dárúkọ yìí lásán ṣùgbọ́n fi ń ṣe òǹtẹ̀ fún un tí ń sọ yìí pé bẹ́ẹ̀ ló ṣe rí ohun tí ó jẹ́ kẹ́lẹ́ yìí ó yé wa òun náà ni àlàyé mi táwọn àfáà mú wa fún wa pé òun náà ni tàwọ́kìrù ṣẹ́yì òun náà ni fi nǹkan kan rinlẹ̀ awil hak àbí ìwọ kan pé èmi mo ní nǹkan yìí àjọ ń jiyàn sí nǹkan pé ìwọ ló ní ìwọ kọ́ ló ní àbí afẹ́ fọ̀rọ̀ kan rinlẹ̀ pé bó ṣe rí nìyẹn àbá afẹ́ sọ pọ̀rọ̀ kan ò rí bẹ́ẹ̀ bìdíkìrì ta'ala káwá dákọ Allah subhanahu wa ta'ala láti fi nǹkan yẹn rinlẹ̀ pé bó ṣe rí nìyẹn tàbá wá dákọ nǹkan míì sẹ́yìn sọ́lá subhanahu wa ta'ala eléyìí túmọ̀ pé à ń gbérí tó di fún nǹkan náà tí ó sì yẹ bẹ́ẹ̀ nínú àlàyé tá a padà mọ́ gbọ́. gẹ́gẹ́ bá pé lójúpọ̀nà a ojúpọ̀nà tá a ni pé ó ní bá a ṣe lórúkọ ọlọ́run àbí ìròyìn ọlọ́run láwọn nǹkan tá a mọ́ fi búra bọ́yá yálà ká ti síwájú bàtà bá fẹ́ wí pé Allahu la fẹ́ lò á sọ wa ò tí ń bẹ́ńbẹ́ wá àtàwí sí nìyẹn nítumọ̀ pé à ń búra ni ó yàtọ̀ ká sọ pé Allah ṣùgbọ́n mo fi ọlọ́run ọba búra náà nítumọ̀ rẹ̀ a lè sọ pé tàlọ́ọ̀hì mo fi ọlọ́run búra lòun náà ń jẹ́ a tún lè sọ pé bíláàhì mo fọ ọlọ́run búra nítumọ̀ eléyàn náà ń jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ká fi àwọn nǹkan tọ́lọ́run ọba dá látara fi tì wọn sọ́dọ̀ ọlọ́run pé wa Rabbul Kaaba mo fi ọlọ́run ọba tó ní àlìkáàbà mo fi búra tàbí ká sọ pé wọ̀lẹ́dì nafsi biyadihi mo fọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra àwọn eléyìí pọ̀ bẹ́ẹ̀ láwọn ọ̀nà tí sẹ́rí islam tó ní ká gbà búra àbọ̀kan náà àwọn òròyìn ọlọ́run ìkí mo fi ọlọ́run ọba tó dá mi mo fi búra. lórí eléyìí ọlọ́run ọba adẹ́dá ọlọ́run lè fi ntọ́ wù búra torí kálí mi ọmọ òkè bọ́lọ̀ gẹ́fì nǹkan mi ìbúra kílódé á kódà kì í ṣẹgbẹ́ àwọn tó bí àtàwọn tó bí mi náà tó fi wá gbéra rẹ sípò pé ìgbà ọlọ́run ti lè fi nǹkan kan búra wọn náà lè fi búra ìkọjá yìí lélẹ́yìí. fífi nǹkan mi ìbúra ti Allah subhanahu wa ta'ala bí ibi tọ́lọ́run sọ fún wa pé wal layl wal asr wal shams àti gbogbo àwọn àyè tọ́lọ́run kọ́lọ́ ọlọ́run tún fi ra ẹ̀ náà búra pé wa rabbi mo fi ìjọ́lọ́run ọba mi tó dá gbogbo nǹkan mo fi búra. ṣíṣe léyìí ọlọ́run fi ń júwe títóbi rẹ̀ ni pé èmi mo sàwọn nǹkan yìí ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ṣe bẹ́ẹ̀ láti fi pe làákà ìwà padà pé ká jura wálẹ̀ fún wọn ọlọ́run ni ṣùgbọ́n àwọn táwa jẹ́ ẹ̀dá ọlọ́run kò sígbà láàyè fún wa béèyàn bá fẹ́ bara rẹ̀ lẹ́sìn láti fi nǹkan kan mí ìbúra lẹ́yìn Allahu subhanahu wa ta'ala torí pé ìfi nǹkan lẹ́yìn Allahu subhanahu wa ta'ala àmọ́ ló fi jẹ́ pé nínú òwe yorùbá wọ́n sọ pé èyí ò tófò tọ̀hún ò tófò fi la ọ̀mọ̀lé ó kù pẹ́ kí tọba ti ní ẹ ibi nǹkan mo fògún búra lásán ni mo fi Ṣàngó búra lásán ni mo fọya búra ilẹ̀ lásán sàárè mi búra àáfà mi mi búra ṣéwù mi mi búra ẹ̀sìn rẹ̀ ń bàjẹ́ lónìí tẹ́wọ́ tọ́ba padà yá níbi tá ẹ ti ẹ pé nǹkan míì ọ padà mọ pè wọ́n kí làwọn ẹ̀rí lórí eléyìí torí pé a ní bùkátà sí pé ohun tá a bá fẹ́ sọ àbí ohun tá a bá fẹ́ sí kárí kókùn rẹ̀ gùn dọ́dọ̀ ànẹ́bì dáadáa. ilé ilẹ̀ òfin ní bà wá láti sọ pé ohun tí mo ṣe yìí ẹ bá a níbi báyìí kò ní jẹ́ pé a ju àwọn èèyàn sókun pé mo lọ wá káàkiri. ló jẹ́ pé ànẹ́bì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ànẹ́bì láti rí gbogbo àwọn ohun tí a sọ síwájú yìí. a mú àdìsí bíi mẹ́rin àbí márùn-ún wá fún wa láti jẹ́ akọ́ mọ ipò tí ìbúra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run ewu ti ń bẹ ń bẹ. alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé anabi sallallahu alaihi wasallam ni ẹni yóò nù yín mankana khalifan ẹni yóò tọ́ba jẹ́ kọ́ bá fẹ́ búra tọ́rọ̀ ta kàálẹ̀ mi kọ́ fẹ́ búra fẹ́ fi nǹkan rinlẹ̀ anabi ni faliya alif billah kẹ́niyẹn allah subhanahu wa ta'ala ó kọ́ rẹ̀ ní kó fi búra o aw li yasmut àbí kọ́ gbẹ́nu ẹ̀ lọ́wọ́ tí ó ti lè fún kọ́ ọlọ́run ọba búra èmi kọ́ ni mo pàṣẹ fún ọ allah subhanahu wa ta'ala tó dá o ẹnitọ́rẹ́ wa tó ga jù nínú ẹ̀dá ní dídá àti dídá òun là nẹ́bí sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ẹnìkan ò ní sórí ire àfi kó kó gbọ́nà ọ̀dọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam wa illa ẹnìyàn ìjákulẹ̀ lọ́rẹ̀ ọjà sí. alákọ̀ọ́kọ́ lélẹ́yìí nínú àdìsí ànẹ́bí tó fẹsẹ̀ rinlẹ̀ ẹlẹ́ẹ̀kejì kódà ọ̀kan pàtàkì ògbóǹtarìgì nínú àwọn sọ̀hábà sọ̀hábà tí ò gbèrègbè báwọn yòókù rẹ̀ ní ò sí gbèrègbè ẹni tó yẹ pé àṣetọ́ọ̀nì gan tó bá pàdé ẹ̀ yóò mú eré nínú ròyìn táà níbi ròyìn rẹ̀ ẹni tó yẹ pé tó bá ń ro nǹkan lẹ́mìí ọlọ́run ó sì mọ sọ àyà kalẹ̀ ti púrúfù rẹ̀ kébẹ̀ lórí kí wọ́n wá lè mọ̀ pé wọ́n ti pò rẹ̀ ò tó tiẹ̀ wọ́n náà gbọ́dọ̀ gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu àtànẹ́bí sallallahu alaihi wasallam tálẹ́ńtà ń sọ̀rọ̀ ni Umar bin Khattab kódà ọ̀rọ̀ yìí ọmọ wọn ní rìpọ́ọ̀tù rẹ̀ kí bàbá òun ṣe báyìí ànẹ́bí sì sin wọn lọ́wọ́ ànẹ́bí òun náà ni pé Umar radiyallahu anhu wọ́n wà lórí nǹkan ẹ̀gúnjọ́ kan wọ́n ń lọ àtàwọn èèyàn kan gẹ́gẹ́ bí ọmọ wọn Abdullahi bó ṣe gba ọ̀rọ̀ náà wá ọwọ́ ní bàbá òun wá ń búra nígbà tí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí wọ́n lè gbà pé bọ́rọ̀ ṣe rí nìyẹn bàbá òun wá ń pé òun fi àwọn bàbá òun òun fi búra torí pé nùsẹ̀ lárúbáwá tẹ́lẹ̀ nìyẹn bí wọn náà ṣe ní àwọn ọmọ sọ pé ẹ báwọn yòókù náà lásà tí wọn á ti àkọsà tí wà tì torí pé àwọn mọ̀ pé Islam lọ́lọ́run ó bí wa nu sàárè. kì í sàṣà. àdébí sallallahu alaihi wasallam wa sọ fún pé làtàlífù bí àhàbá ikùn àá ẹ mọ̀ mọ̀ búra pẹ̀lú àwọn ọba yín mọ̀ ó túmọ̀ kó wọ náà tọ́rọ̀ bá ti dé wàláì mo fẹ́ rí ìbá mi búra rí ìyá mi búra sàárè bàbá wa ní bẹ̀lẹ́kùn lẹ́nu ẹja lọ ọbẹ̀ ẹja bu yèpẹ́ rẹ̀ tẹ́ẹ̀ bá ti ẹtọ́ ti ń bu yèpẹ́ rẹ̀ ọ̀nà yín ti jìnnà.

àbí wọ́n tọ́ wá láti ìlú míì náà ẹ̀mí ilẹ̀ kódò yá àbejì ẹ̀ ń tọ́ wá láti ìlú ibi tá à ń sọ̀rọ̀ báyà lùgbòó náà àwọn ní òní nǹkan míì tí wọ́n fi ń búra. àbí gbogbo òlu ayé báyọ̀ ké ìbàdàn ni àbí nǹkan kan tí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́ àbí tí wọ́n ń ṣe nílùú míì tí wọ́n náà ń bẹ. àdébí ni gbogbo àwọn nǹkan yẹn ẹ má fi wọ́n búra. ànábì wa ni ṣùgbọ́n wala tahlifu billahi illa wa antum sadiqun. tẹ́ẹ̀ bá wa búra ń gbẹ̀ pa sọ fún ẹ gbọ́dọ̀ búra pẹ̀lú orúkọ ọlọ́run àyàfi kó jẹ́ pé òdodo ni ohun tẹ̀ ń búra lé lórí o torí pé kíni atúrọ̀rọ̀ mi tí ọmọ jẹ́bi ẹlẹ́ẹ̀kẹta látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tánàbí sọ pé man halafa bi shay'in dunillah ẹni yóò tó bá fi nǹkan kan mí ìbúra lẹ́yìn ọlọ́run ọba adẹ́dàá wa faqad ashrak anabi ni kò sí tàbí ṣùgbọ́n anabi ni ẹnìyẹn ti múrogún pẹ̀lú ọlọ́run àdìsẹ́ eléyìí ìmáàmù ahmad gbé jáde nù tíra wọn ó sì lálàáfíà àtàwọn olùkọ́ àdìsí míì. bákan náà nítẹ̀síwájú anabi sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ míì tó jọrú ìta àṣọ yìí náà anabi tó sọ pé man halafa bi ghayri Allah ẹni yóò tó bá fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run faqad kafar anabi ni ó ti ṣàìmórí sọlọ́run ti ṣe kèfèrí àwọn ashirak àbótí ó ti mórogún pẹ̀lú ọlọ́run níbòmíì a rí pé ń pọ̀ kó lè yé wa ká lè mọ pàtàkì ọ̀rọ̀ yìí yorùbá sọ pé iṣu atẹnumọ́ràn kìí ṣe kíni kìí jóná torí pé ànábì ọ̀fẹ́ kí akúlẹ́ni tí ò ní soríire ọlọ́run gbowó soríire. ànábì ni man halafa bil amana falaysa minna kódà tí bá ń búra pẹ̀lú amana pé ń tọ́jú ọdẹ̀mí àti ẹ̀kọ́ mo fi búra ẹni wọ́n pé ìfàyà kíyèmí àti ẹ̀mí búra láwọn obìnrin àbáwá mi náà àbí wọ́n tọ́jú ẹ̀ ń pé lórí ajé tọ́jú ọ̀dà wá pọ̀ mo fi ajé búra léyìí tó ti ẹ̀hẹ̀ kó sà lòun ànábi lẹ́nìyẹn o kò sínú wa o kò sínú inú mùsùlùmí dáadáa kò túmọ̀ pé ó ti di káfíìrì tó jáde kó nú ẹ̀sìn gẹ́gẹ́ bí àlàyé tó dọ́gba òun náà ni pé ìbúra pẹ̀lú nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala ipò tó wà ni pé ipò ni pẹ̀lú ọba kékeré tí ò tí ì di pé ti di ní ìdájọ́ pé báyà kí wọ́n yanjú rẹ̀ níbi tó bá jẹ́ kí wọ́n bá ń lo òfin ẹ̀sìn àbí kí wọ́n fún lẹ́yìn bàbá bá fún lọ́jọ́ so eléyìí ó wà nípò rẹ̀ torí pẹ̀lú tábà tí ló ti di kèfèrè tó jáde kó nu Islam ẹnìyẹn ìyàwó rẹ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n gbà kó lọ́wọ́ rẹ̀ gbogbo dúkìá rẹ̀ ó ti di property Islam so ọlọ́run kí ọmọ jájáde kó nu Islam kó sì bá aṣọ orílẹ̀-èdè wa náà di orílẹ̀-èdè ẹ̀sìn naam anabi sallallahu alaihi wasallam tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ míì ká tó bọ́ síran àwọn ọ̀búra yìí kó fi lè yé wa dáadáa pé báwo láti mọ láti sẹnu wa ń dédé síbí nígbà tá a bá fẹ́ búra. abdullahi ọmọ umar radiyallahu anhu àwọn ẹ̀wọ̀n tún sọ̀rọ̀ eléyìí. ó ní bàbá òun sọ fóun pé òun gbọ́tà nabi sallallahu alayhi wa sallam tánibí ń bá ẹnìkan wí arákùnrin kan ti ń búra ti ń búra pẹ̀lú bàbá rẹ̀ ànábì wa sọ fún pé ah mo ní ẹ má mọ̀ búra pẹ̀lú àwọn bàbá yín mọ́ àti pé man halafa billah falyasduk ẹni yóò tó bá búra pẹ̀lú ọlọ́run kó rí pòròdó lòun sọ níbàámu sí àdìsí aláwọ̀kọ́ta àti sọ náà ṣùgbọ́n o wà á máa ń hólì fàlẹ́hù ẹni tó bá fọ ọlọ́run bá búra fún náà fàlìyàrọ̀dọ̀ àdìsí yìí pàtàkì tọ́pọ̀ àdébí ni kóhun ní ọyọ́ ní pé ńgbò ah, ti fọ ọlọ́run búra ni mo ti gbà torí pé àwa làá mọ́ tira wa láwùjọ wa lọ́fà láwọn oníṣẹ́ ọwọ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n pe irọ́ bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ bí irin wọ́n lè pe transaf sí ni ẹ kalẹ̀ àwọn tó ń ta ni pé Ògún ni ó fi búra fáwọn iṣẹ́ táwọn ń ṣe ní ìní àbáwọn tó jẹ́ àwọn ọlọ́kọ̀ àbáwọn mẹkáníìkì àbáwọn tó jẹ́ àwọn kápẹ́ńtà iṣẹ́ yóò tí yẹn lè mọ̀ ṣe àbáwọn tí ń tajà tí ó fowó sẹ́nu pé kó fowó búra àbáwọn tó ń ṣe bíríkìlẹ̀yà tí ó bọ́ bàtà pé lórí iṣẹ́ ẹlẹ̀ táwọn ń ṣe iṣẹ́ iyẹ̀pẹ̀ tóun ń ṣe gbogbo eléyìí ọba mu ànábì ni bẹ́ẹ̀ bá ń fọlọ́ ń búra fún wọn náà ànábì ni falẹ̀ yàrá dọ̀ kẹ́niyẹn kọ́ yọnu sí búra yẹn pé ó ti tó kí wọ́n sọ pé àìrọ̀ ah, ìgbà ọlọ́run à ah, torí pé àìgbà rẹ lọ̀pọ̀lọpọ̀ wá tó fi ń sọ̀sọ̀kúsọ á rí pé ẹlòmíràn sọ pé ọlọ́run gbà kẹ́ni ta fúra yóò kó ti sìn wàràwàrà ní ń ta ọ̀rọ̀ yìí burú ráhùn tí wá fún ọ pé ẹ òun lọ́mọ tó gbà lérò hmm, mùsùlùmí tó bá ti ní í ṣe pẹ̀lú ọlọ́run mùsùlùmí sọ ọ̀rọ̀ tí ó rújú táṣẹ̀ mọ wa ìṣèkèfèrí sọ́lọ̀ ànábì wa ni wa man lam yarda ẹni yóò tí ọba yọnu ńgbà tí yẹn fọlọ́wọ́n bá búra fún ànábì sallallahu alaihi ni falaysa min Allah ànábì ni kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ò tóbi lẹ́mìí rẹ̀ torí pa sọ fún wa pé òun ti ń jẹ́ ìbúra òun náà ní kíni òun ni ìfi nǹkan kan rinlẹ̀ àbí ẹ̀tọ́ kan rinlẹ̀ fúnra ẹni ní ojú pẹ̀lú dídá kọ̀ tí ń tóbi lẹ́mìí wa ó tún mọ̀ pé ìdákọ̀ àwọn nǹkan tá a kà yìí tó yàtọ̀ sọ́lọ́n ó tún mọ̀ pé àwọn nǹkan yìí tóbi lẹ́mìí rẹ̀ mùsùlùmí sì ni kò sí tóbi lẹ́mìí wa tó ju ọba adẹ́dà lọ allah subhanahu wa ta'ala ìwà ṣe bẹ́ẹ̀ ó pé ńgbà ti tóbi fi ń eléyìí tó rẹ̀ ó pé lọ́dọ̀ ọlọ́run o ó tún pé nìyẹn ò nípò lọ́dọ̀ ọlọ́run bí hadith yìí bí ó ṣe gbé yálẹ̀ nìkan ló ní abúra ká fi ọlọ́run ọba adẹ́dà ká fi búra àwọn tó ń bá búra fún náà káwa ní ọ gbà pé bẹ́ẹ̀ nìyẹn ṣe búra yẹn bẹ́ẹ̀ náà ni nǹkan yẹn rí àní bùkátà tí kásẹ̀ mọ́ kó fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run nígbà tá a ti wá mọ̀ báyìí kémi ọ wá bira mi kí wọn náà ó bira rẹ ṣé wọn wà nípò ẹni tí mo fi ọlọ́run búra àbọ̀ òfin nǹkan míì búra àbí tó bá ti ọlọ́run bíi kọjá kó tó sọ pé kẹlòmíì pé kó fi nǹkan míì búra pé ìwọ ọgbà ọgbà mọ́fọ́lọ́n búra tọ́lọ́hùn èé yá àbáwá tá a tiẹ̀ jẹ́ mùsùlùmí ká wọra wa lẹ́nìí nínú àwọn òfin àgbélẹ̀rọ tá à ń lò àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn tó jẹ́ mùsùlùmí nu wa tá a lẹ́nu ọ̀rọ̀ bóyá à ń ṣiṣẹ́ òfin a ní bùkátà sí kọjá pé òun tẹ́ ẹ lẹ fún wa nínú ìwé òfin pé right to freedom of religion ẹ jẹ́ ká rí practice kọ́mọ̀ jẹ́ pé àkúdà àbí àbíkú ẹ̀tọ́ lẹ fún wa a rí pé bàtà bá lọ sáwọn ilé ẹjọ́ bó ti ẹ̀jẹ̀ pé lẹ́yìn náà tàbá fojú ó ní sàn díẹ̀ jù àìrí lọ tàbá lẹ́jọ́ wọ́n gbé alukur'an lé ọ lọ́wọ́ pé kó o fi búra pé ìwọ ò ní parọ́ mi ẹjọ́ tó fẹ́ rò yìí tó sì jẹ́ pé nínú ẹ̀sìn alimusahaf tá à ń gbé lọ́wọ́ yẹn kò lẹ́tọ̀ọ́ ká gbé lọ́kọ̀ àfi ń búra ṣùgbọ́n a lè pé a fi alukur'an búra ní pẹ̀lú èròǹgbà pé ọlọ́run tó ọ̀rọ̀ ọlọ́run ọba ni kàlámù lọ́ọ́ àlẹ́sà màálùk bá a ti mọ́ kánú ọ̀rọ̀ àbáwọlé wa pé wọ́kùl ghayru màálùkìn kàlámù màlíkìnà bidhalika dáná lè àtìkìyà ò àfṣọ̀hù pé ara sífà ọlọ́run ara zátú ọlọ́run lọ́rọ̀ ẹnu rẹ̀ ti ń jáde lọ́dọ̀ ọlọ́run. sò látàrí báyìí ni pé ìgbé kuran lọ́wọ́ bẹ́ẹ̀ rọ̀ sẹ́lá àkọ́yà gbá kurani gbé lọ́wọ́ kó fi búra kò lẹ́tọ̀ ó dàtí yẹn bá sọ pé òun fi alukurani tọ́jú ọ̀rọ̀ ọlọ́run búra ó ti sẹ́rí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ní kẹyìn kẹyìn gan ni pẹ̀lú ni àwọn àfọ onímọ̀ fi eléyìí náà pé ah, eléyìí náà ń gbọ́dọ̀ jẹ́ pé sífà ọlọ́run lọ̀rọ̀ rẹ̀ inú iṣẹ́ ọlọ́run ni pé kò burú kò burú kan lórí rẹ̀ tó pé lórí pé mo fi alukurani búra gan àdúrà àwọn onímọ̀tá wọn ni báwọn tiẹ̀ ṣe wò ó kọ̀ lẹ́tọ̀ọ́ tó ká fi sá fún pé kọ́mọ jẹ́ pé ohun tí ó tì wá lọ bí káwọn gbé pépà tákàdá tí wọ́n kọ́ sí yẹn tẹ́ kó láwọn fi búra tí ì ti ń ṣẹlẹ̀ láwùjọ wa. ló fi wá jẹ́ pé a ní bùkátà sí ká sọ́ra ká mọ kí láwọn fi búra kí láwọn sọ fún kẹlòmíì ni ò fi búra torí kọ́mọ jẹ́ pé nínú ọ̀kan nínú ìjọsìn táà kọ́ wá jẹ́ pé á kùnà níbẹ̀ tó ní ṣókí lórí ohun tí ẹ béèrè. náà alhamdulilayi pẹ̀lú àánú ọlọ́run ìbéèrè tí a tún ní fún yín tí a fẹ́ kí ẹ bá ní yìnyínná bí àkókò wa bí ó sì ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà ni pé ìpín tí ìbúra pín sí àti àwọn ohun tí ó dìrọ̀ mọ́ àbáwọn tí ó so mọ́. naam alhamdulilayi gẹ́gẹ́ bí ìbéèrè àti àkókò tí a ní ìpín wo ni ìbúra pín sí a pín sí báyà bí ọ̀nà bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ ń nínú òpin tó pín sí òun náà ní tá ń pè ní yemínú lọ́gùn ìbúra ti eré àbí àwàdà kílé tá a fi pè é ní ìbúra tó ìbúra eré ó túmọ̀ èyí tí a fọkàn kì í kò sáfọ̀ kẹ̀sí ń bẹ̀ yányán àdé ló ń dèpa yányán báwọn àfọwọ́ onímọ̀ ṣe ṣàlàyé ẹ̀ fún wa níbàámu sí àyà alukur'an wọn lòun náà ni pé òun lè tọ́jà lórí ahun láì jẹ́ pa láníyàn pé a fẹ́ gbé e jáde àbí pé bí ó ṣe rí nìyẹn tó pé àbámọ́dá ń díẹ̀ ni wọ́n fi ní báyà kéèyàn ó búra lórí àlámọ̀rí kan àlámọ̀rí máàdìn lórí àlámọ̀rí kan tó ti ṣẹlẹ̀ lọ wọ́n wáyé sunnu annahu alhaq aw annahu kama téèyàn rò pé ah, bó ṣe rí náà nìyí nǹkan yẹn ti ṣẹlẹ̀ lọ wàláì òun lọ wá níjẹta jẹ́ pé àníyàn rẹ ni kí bóyá òun lọ wá tìrì sẹ́ni yẹn àbí ah wàláì ọjà tí mo rà lọ́wọ́ yín gẹ́gẹ́ níbi tí mo gbé sí iná nìyí tí ò sì yẹn ti lọ tó jẹ́ pé ohun tó sí bìláwò fi àìmánìkùn ẹ̀rí eléyìí nìyẹn pé àní mọ fàwọn eléyìí ó di yín pé ń tọ́ fẹnu ẹ sọ yẹn ọ jẹjọ lórí ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ní kẹ̀yìnkẹ̀yìn nínú àyà yẹn náà ọlọ́run ní àtọ́jẹ́bura èyí tẹ̀ mí ni pé ẹ̀ ń búra lórí ẹ̀ tàbí ẹnu yín kàn gbárọ̀fù ni ọwọ́ ọ́fsáìdì lẹ́bi sọ bẹ́ẹ̀ ó ní sọ ṣùgbọ́n o wà á fàdú àìmánàkùn ẹ sọ ẹnu yín bí mọ́ búra o ohun tí ó ni àníbi sallallahu ni téèyàn bá ń tajà lápẹẹrẹ àwọn tó ń tajà tó ń búra ànábì ní yálà ò ń sòdodo ò ń parọ́ o ànábì ní ìbúra níbi ọjà títà ìmọ̀ ọgbọ̀n àlùbáríkà bíi ọjà dànù ni owó tẹ̀ rí ń bẹ́ẹ̀ mọ́ gbọ́ àlùbáríkà rẹ̀ dànù. tó wà láì àkókò àbọ̀mọ́ra iye tó fẹ́ tajà rẹ ní kò sọ ò ní bùkátà sí kò mọ́ búra. yálà ń sòdodo ni yálà ò ń parọ́ ni àbọ̀dọ̀ mọ́ búra lórí ọjà Allah subhanahu wa ta'ala ní ká sọ ìbúra wa dáadáa eléyìí ni ìrìn àkọ́kọ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú ìbúra òun náà ni ètò àpè ní yẹmínú kàfàárọ̀ kí tí wọ́n fi sọ lóko yìí òun náà ni ìbúra ìbúra tó bùkátà sí tẹ̀ràn nígbà tá a bá fi lè bú òun náà ni alhalfu ala òun náà ni ìbúra lórí nǹkan kan yálà nǹkan tó jẹ́ a dojúkọ tí ò kí sọ pé ń ṣe báyìí mo búra pé ń ṣe báyìí àbí mo búra pé níṣe báyìí èèyàn wá lágbára àti múbúra yẹn ṣẹ àbẹ́yẹn rí i pé ìbúra tí mo bú yìí mo rí nǹkan míì tó lóore jù ú lọ wa antum fajazakumullahu khairan àbá rí nǹkan míì tó lóore jù nǹkan yẹn lọ tàwa wò pé á ah, ìbúra tí mo bú yìí ó jẹ́ nǹkan tí ó bá mu èyí tó bẹ́ẹ̀ sì jù lọ nínú òfin ọlọ́run àwa fẹ́ fi ṣe léyìn eléyàwó abukata pé a ti búra a ti pé wàláì a ti pé tàláì a ti pé bíláì àbá a ti búra láwọn ọ̀nà tọ́lẹ̀tọ̀ a ti jẹ gbèsè kásẹ̀tẹ̀rìn lórí rẹ̀ bẹ́ẹ̀ àwọn tó sọ pé ìwọ búra ó búra fún ìyàwó rẹ̀ pé ìwọ fi ọlọ́run ọba búra nǹkan kan ò ní ṣẹlẹ̀ láyé kí n lù ọ́ ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ó wá lù nígbà tó ti búra tó ti dàtú bí ẹ̀jẹ̀ ó wá pé níjọ́ ti dáràn àbọ̀wá padà wó pé ha ọlọ́run ló sì ní wádìrì wò hón bó tẹ̀ jẹ́ pé ẹni tí ó practice wádìrì wò hón bọ́lọ̀ ṣe bá níbi tí ò ní jẹ́ ẹ̀sẹ̀ tí ó rì ṣe tọ́ tí bá ń bẹ lórí ilẹ̀ kọ́lọ̀kọ́ kàwá náà mọ́nu wọn sùmọ́jà àwọn ìyàwó wọ́n ti ẹ̀dì sáfún tá a fi lù wọ́n. torí pé báwo ló fẹ́ ṣe ó ní wàhálà tẹ́tìrì bò lè wájà ọ̀gbọ̀dọ̀ gba lójú tó jẹ́ pé ohun tọkùnrin ọkọ̀ mọ̀sán ni pé ń gba ojú ẹ̀. ìfọ̀ ìtì ẹ̀ ọlọ́run àdébìtò kẹsàn-án fọ́ wàhálà àtúkọ́ bè mọ́ bu pé ó sojú mọ́ bu lábojú sáwọ pé ọ̀rìn nìyẹn túmọ̀ kọ́ lọ́fẹ́ kìtẹ́ ọmọbẹ láàrin wa àbáwọn ohun tọ́jú ẹ̀yẹn búra lórí nkẹ́kẹ́ fún yẹn sá ní nkẹ́ tí ó tí ó ṣẹlẹ̀ níwájú pé lọ́la ń ṣe báyìí lóṣù tí ń bọ̀ táwa búra lórí ẹ̀ nǹkan yẹn àwa lè ṣe é mọ́ ọjọ́ yẹn wá tó à ṣe àbá rí i pé ohun tó dáa ju nǹkan yẹn lọ ní ta fẹ́ ṣe àníṣe ìta búra sí gẹ́gẹ́ lọ́mọ́ àti dáràn ẹ̀ka sàkàfàrà ìtẹ̀ràn torí pé ọ̀kan nínú ìjọsìn láti fi ráre láti kọlu ọgbà ọlọ́run nínú rẹ̀ ìtẹ̀ràn eléyìí ó pín sí ìpele méjì ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọlọ́run lé àwọn nǹkan kalẹ̀ pé ṣèyí típàrẹ ọ̀bá káyì kò ṣèyí típàrẹ ọ̀bá káyì kò ṣèyí kì í ṣe ṣèyí tó kọ gómìnà wa ó kọ ìyẹn ó tọ àwọn ṣèyí náà pọ̀ pé eléyìí ọ̀bá ká eléyìí ni ó ṣe eléyìí ni ó ṣe tápàrẹ ọ̀bá ká ó túmọ̀ pé ìpín alákọ̀ọ́kọ́ ni pé típàrẹ ọ̀bá ká eléyìí ṣe eléyìí típàrẹ ọ̀bá ká eléyìí ṣe eléyìí kì í ṣe pé alàlẹ́ so ìsìtọ́ àní ọmọ sọ ohun tó ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé allah subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ fún wa pé ah asàfùlà eléyìí ẹ̀sà ń bẹ́ ń bi òun mo ti gbé e síra wọn o ìsìtọ́ à níbi tìrú tàníta sọ ni ìsìtọ́ ha wà eléyìí òun wà ni allah subhanahu wa ta'ala ní bóyá leon di wọn ọrùn tá a sọ fún wa lánàá pé ìlàjì ohun tá a máa fi yọ jáka èèyàn kan yóò gbèdé di oúnjẹ rẹ̀ fún èèyàn mẹ́wàá lọ́tọ̀ọ̀tọ̀ pé èèyàn kọ̀ọ̀kan gba ìlàjì ohun tá a máa fi yọ jáka fún èèyàn kan ta ni ta bá kọ̀ dárọ̀ rẹ̀ lásìkò tá à ń bẹ̀ yìí a lè gbé e lórí pé ike ìrẹsì kan àbí ike ẹ̀wà kan torí pé díẹ̀ ló fi dí ní àbí ní ike ìrẹsì kan ló fi lé sí òǹdíwọ̀n rẹ̀ nígbà tá a wọ̀n fúnra wa. ọlọ́run tàbí bẹ́ẹ̀ kọ́ tí ọba ṣe léyìí aw kisiwatuhum kọ́ daṣọ fún èèyàn mẹ́wàá ìtanràn ìbúra tó o bú nìyẹn o tó o múṣẹ mọ́ ọlọ́run ní kọ́ daṣọ fún èèyàn mẹ́wàá aw tààríru rọkọ̀bẹ́tìn àbí kọ́ bọ́kùn ẹrú lọ́rùn àwọn tí ń bẹ lóko ẹrú. lẹ́yìn eléyìí ni Allah subhanahu wa ta'ala ṣe wá ní ṣùgbọ́n tí ọba wa lè ṣe é ó dà ọlọ́run èyí tí ó ṣe yẹn láwọn tá a yẹn ó ní min hausat min hausat máa tutù ìmúna ahalikum bẹ́ẹ̀ ká káyà yẹn gan ọlọ́run láàyò àìsùkùn lọ́hùn bí láàrín fi àìmánìkùn wàláàkì yóò àkísùkùn bí máa àkọ́tùmù àìmán fàkàfàrà tùhú níta lọ ní pé ìtẹ́rẹ́ rẹ̀ ìtìhámù aṣọ́rọ́tì masakin òun náà ni kò fún àwọn tálíkà aláìní mẹ́wàá ló ń jẹjẹ min haúsàtì máa tutù ìmún àlíkùn nínú irú oúnjẹ táwọn aráalé yìí máa jẹ tí èyí tó yẹ kó tọ́ bá lágbára èyí tó ga jù yọ jẹ ìtọ́wà ní àárín níwọ̀ntúnwọ̀nsì irú oúnjẹ táyì náà ń jẹ kìí kọ́ kí wọ́n wò pé ẹ bí wọ́n sànìkà fún wọn ni àbírò aṣọ táyì náà wọ́n wọ̀ tí ọba tiẹ̀ ní jẹ́ pé déédéé rẹ̀ tán pẹ́pẹ́ díẹ̀ náà ni ó fi rẹlẹ̀ sẹ́yìn tẹ́yìn wọ̀ ni ìtumọ̀ pé min hausat máa tutù ìmúna a dà fún ọ ẹlẹ́ẹ̀kẹta la pè ní ìbọ́kùn lọ́rùn ẹ̀rú lam ọba tó wá rí kẹ̀kẹ́ nu mẹ́tẹ̀ẹ̀ta fàṣíyàmù sàlàsà àti àhíyàmì àwọn agbáwẹ̀ ọjọ́ mẹ́ta gbáko so ó túmọ̀ pé mẹ́ta alákọ̀ọ́kọ́ yẹn ibẹ̀ lọ́kọ̀ọ́kọ́ wára rẹ sí sípàdé ọba ká kankan nínú rẹ̀ ló tó lò fún àwẹ̀ kẹlẹ́ kọ́kẹ́ á pé ṣebí wọ́n ní tí a bá ti búra tá a wá musẹ̀ mọ́ èmi wọ́n lágbàwẹ̀ mẹ́ta ni rọ́ o ń tọ́kọ ṣáájú fún wọn ni pé bọ́ọ̀yàn mẹ́wàá tọ́ ọba lè bọ́ọ̀yàn mẹ́wàá rasọ̀fẹ́yàn mẹ́wàá tágbára rẹ̀ ọba ká sọ̀rọ̀ rasọ̀fẹ́yàn mẹ́wàá ra ẹrú kọ́ dọmọ tọ́ ọba lè sẹ́rú dọmọ tó o sì lè rasọ́ o sì lè bọ́ọ̀yàn mẹ́wàá ló tó kan ààwẹ̀ ó túmọ̀ pé ọ̀kan nínú mẹ́ta alákọ̀ọ́kọ́ yẹn àtọ̀ọ̀bá lágbára rẹ̀ ló tó kan pé ó gba ààwẹ̀ tó ṣe ìbáàdà ètò ìjẹ́ kẹ́nu àwọn ìbàdàtul badaniyya àwọn ìjọsìn àfi ara ṣe eléyìí ni ìran ẹlẹ́ẹ̀kejì nínú ìran ìbúra ìran ẹlẹ́ẹ̀kẹta eléyìí lágbára ọ̀pọ̀lọpọ̀ sì ń jìsọ́fìn rẹ̀ láwùjọ wa tó jẹ́ pé ìjìsọ́fìn rẹ̀ díẹ̀díẹ̀ èèyàn ń kira rẹ̀ sínú ìyà ọlọ́run allah subhanahu wa ta'ala eléyìí ni wọ́n pè ní yaminu gomus òun náà ni ìbúra èké kíta ti pè wọ́n ní ìbúra èké torí pé àrèpá àwọn ọ̀tọ̀hún àpá àwọn oníbúra èké torí pé òun tá àti ìṣẹ̀ta búra kalẹ̀ lórí rẹ̀ páàsì promise ni àwa fẹ́lì ẹ̀ àbẹ́yìí ta wa ò ṣúọ̀ àmì ni ẹ̀ ṣùgbọ́n léyìí ó kọ́ tápẹ́ òní pé ìbúra èké yẹ̀mí inú ìbúra èké kí máa kó bá ni eléyìí òun ni ìbúra tá a bú lórí alámọ̀rí kan tó ti ṣẹlẹ̀ síwájú yàtà amadul kẹsìbà tọ́pẹ́ tí ń búra yẹn ọkẹ́ mọ̀ọ́mọ̀ pé irọ́ lòun pa yìí lórí ìbúra tó ń bú tọ́pẹ́ yọ eléyìí ọ̀sọ́ di pé alẹ́ ọ̀pàrọ̀ ni lágbájá pòkì ni lágbájá yóò di fájìrù ẹtí bá ti mọ búrú búra bẹ́ẹ̀ òun tó ṣe wàláì òun ò ṣe àrèpẹ́lẹ́ ìwà gbajúmọ̀ ó fẹ́ dàbí àpẹẹrẹ tá a mú wá fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ lánàá pé àwọn tó dáràn tó bá lọ sílé ẹjọ́ pé òun ò ṣe pé ọ̀jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi yóò kó wọn ọ̀jẹ̀bi ìkó wọn ní wọ́n lọ kọ́kọ́ fọ ìyá náà létí ṣé ìwọ ni àbí wọ́n kọ́ yóò pé mi kọ́ gbà tó bu ọbu àbọ̀ òbu di yóò kó wọn òbu di torí pé ọ̀gá rẹ̀ tí ọkọ̀ nílò ti sọ pé tó bá ti ń pèsè ọ̀jẹ̀bi ẹ̀sùn yìí àbọ̀ ọ̀jẹ̀bi sáàmù ọkọ̀ ọ̀jẹ̀bi ó lè ti búra nípẹ̀rẹ̀ wípé gbogbo ẹjọ́ tó wọn rò níwájú ilé ẹjọ́ yìí òun ò ní parọ́ tó sì jẹ́ pé tó bá tẹ̀ jẹ́ pé bí ìdájọ́ ẹ̀sìn ni tẹ́lẹ̀ alálàyé ń bẹ oníbùrà ń bẹ alálàyé lẹni tó gbé kéèsì wá pé lágbájá ṣe báyìí fún mi yọ sàlàyé ìdí tó fi ṣe adájọ́ kẹ̀bí ni tó bá jẹ́ ilé ẹjọ́ ti Islam wípé ìjẹun tó sọ ni ó ṣe bẹ́ẹ̀ àbò ò ṣe bẹ́ẹ̀ tó bá lóun ò ṣe bẹ́ẹ̀ wọn pé búra kó ò ṣe bẹ́ẹ̀ tó bá ti búra kó òun ò ṣe bẹ́ẹ̀ ẹnì yẹn torí pé ó ti sọ fún wa pé abọ̀dọ̀ mọ́ gbà búra tó bá ti búra nítorí tọ́lọ́hún kéèsì ti parí ó kù kọ́lọ́hún ló bí ọ̀rọ̀ pé albayina alal mudai ẹni tí ń pè nǹkan mọ́ra wa yaminu ala man hankar ẹni tó ní òrí bẹ́ẹ̀ òun lòun ó sì kíni òun ní ó búra. naam eléyìí wọ́n wá pè ní okọ̀ pé yaminu gomush àbí ká pé yaminu gomush ìbúra tí mọ́ tẹ́ni rì wọ́n á ní pé tó fi sọ́ lóko ẹ̀ nítorí pé ìbúra yìí mọ́ tẹ́yìn rì sínú náà ọlọ́run ìbúra tí mọ́ kó ni wọ́n wọ́n ní yọkọ̀kọ́ rẹ̀ ẹni ìyẹn sínú aró ẹ̀sẹ̀ aró ọ̀daràn lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ yóò wá tún sọ ẹnìyẹn dẹni tí ó qualify láti wọnú náà torí kíni torí pé ìbúra arú eléyìí ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ gbáǹkọ gbì ni ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ gbáǹkọ gbì a lè ṣe tán àwọn tá a kà síwájú a lè ṣe nírú bẹ́ẹ̀ kí ni ó ṣe ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni òun náà ni àwọn onírànràn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ èyí tí àfàwà bukari àti Muslim tí wọ́n gbé jáde nù tíra wọn wọ́n là nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé man halafa ala yamini sabrun ẹni yòówù tó bá búra lórí nǹkan kan ìtumọ̀ sabrun ti mẹ́mbẹ̀ òun náà ni pé wọ́n ní jara'atan aw ikidaman òun náà ni pé ní gbóná ya pé ọláyà sọlọ́hún ó wò pé kí lọ́lọ́hún ó ṣe mo búra mo búra láti fi gba yẹ̀kẹ́tì òbí àmàlà mùrìhìn láti lè fi gba dúkìá ó ń dúkìá pàápàá jùlọ ẹni tó jẹ́ mùsùlùmí ànábì ni wọ́n wà fi á fájìrù tó jẹ́ pé ọ̀daràn iná ẹ̀ ní níbi ìbúra tí ń búra yẹn ànábì sallallahu alaihi wasallam ni lákìyà lọ àwọ̀ owó alẹ́ yẹ kọ̀dùbáàlì nígbà tí ó bá pàdé ọlọ́run yọ pàdé ọlọ́run lẹ́tọ́ lọ́wọ́ bínú sí ni àwọn àfáà sì jẹ́ yé wa pé ìbínú ọlọ́run ti ju nẹ́ lọ wọ́n ní ìbínú ọlọ́run ṣe kí ni ó ti ju nẹ́ lọ wọ́n ṣàlàyé bòmí náà pé àlìjẹ́nà náà wọ́n ní ìyọ́nà ọlọ́run jẹ́ àlìjẹ́nà lọ sókè ìyọ́nà ọlọ́run ní ọ̀ṣájú láti wà àlìjẹ́nà tá tún wọ ọbẹ̀ tán á sẹ̀ mọ́rí yọnu rẹ̀ wọ́n ní pé káwọn sọ bẹ́ẹ̀ ni pé nígbà tó lọ́hún sàlàyé pé tó bá pààyàn ọlọ́run ní fi sínú wọ́n kàn dídọ̀ lọ́hùn àléyìn tó bá wọ nẹ́tán òun ọlọ́run á sẹ̀ bínú sí i ọlọ́mọdé á rí bínú rẹ o. ẹ wá jẹ́ láwùjọ wa lẹ́nu àwọn ti gbalẹ̀ ńlẹ̀ kọ́lá láwọn ti ń talẹ̀ ẹlẹ́mi yọ talẹ̀ méjì ìgbà wo ló ṣe wéèrè mo ti ṣe tipẹ́tipẹ́tipẹ́ o sì lọ bá déètì ọwọ́ ń búra kókó dẹ̀ wò mo fi ọlọ́run bá búra gbogbo eléyìí ìbúra tí mo jú yẹn sínú náà ni torí pé ngọ fúnra rẹ ti mọ̀ pé irọ́ ni tó ń búra lé lórí o sì fẹ́ fi gba dúkìá ń dúkìá ẹnìyẹn fẹ́ pàdé ìbínú ọlọ́run níjọ́ tó bá bọ́ sálì kìyàmà ẹ wá jẹ́ àwọn àwọn ènìyàn pàdé ìbínú ọlọ́run níbi ìbúra ìké oògùn olóní tó fẹ́ fi sẹ́rí ìbínú ọlọ́run kó lórí rẹ̀ kọ́kọ́ lọ́dọ̀ ẹlòmíì bákan náà àdìsí anabi mi sallallahu alaihi wasallam adébí jòyè wa pé ìmórogún pẹ̀lú ọlọ́run ìṣẹ́ ìyá ìṣẹ́ bàbá ìṣòbí ẹni ìpààyàn àti ìbúra èké yẹmínú lọgọmùs anabi ní inú ẹsẹ̀ gbáǹkọ gbì iná ẹ̀ lọ́wà èyí náà wà nù hadith afáwà Bukhari níbo mi anabi ní ẹ̀tọ́ bá búra eléyìí pàtàkì torí àwa tá a máa lọ sí umara à ń lọ sí hajj kódà lọ́kọláya ẹlòmíràn wá pé ọyà ibi tá a wà yìí pé ẹ̀ ṣe báyìí òbí mọ̀ síbẹ̀ ọkọ̀ mú àwọn dára kàábà pé ẹ búra ara kàábà la wà yìí yọ̀mọ̀ dẹ́ ni àbáwọ̀ rẹ̀ àtọ̀ rẹ̀ ká mọ̀ dán wo pàápàá jọ àbí mọ́sájà níbi la wà yìí ká gbọ́ àdísì yìí dáadáa anabi sallallahu alaihi wasallam ni àfàwà jábìrì lọ́gbà àdísì náà wá ó ní man halafa ala yaminin hasimatin ẹni tó bá búra lórí ìbúra kan tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ní nǹkan tó sì mọ̀ pé òun tóun ṣe ni tó bá búra èké lórí rẹ̀ anabi ni inda mimbari ní mímbàrí èmi ànẹ́bí tó wọ́n pé mọ́sálásí ànẹ́bí ibẹ̀ lọ wà ọ́ wá ń búra níbi mímbàrí ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí ní falyatabawwa'u maq'adahu minan nar ànẹ́bí ní kẹ́ni wọ́n wá ga tí ó fi jókòó kalẹ̀ nínú náà kalẹ̀ ó túmọ̀ pé àdánwò tí ó rí pẹ̀lú kọ̀tọ́ ní rárá gàjókòó nínú náà àìwá rárá ga ni ó túmọ̀ pé nira rẹ̀ tún lé kan táwọn táwọn tiẹ̀ ala shiwakin ahador kódà kó jẹ́ pé orin orin tá à ń green iná ni ohun tí wọ́n ń tó fi jàǹbá gbà lọ́wọ́ èèyàn ló gbúra lé lórí ẹ̀ bí orin bó ṣe jẹ́ nǹkan tó kéré tó a rí pé mímbàrí ànẹ́bì ni káwá ẹ̀ sọ pé ǹtẹ̀ kúra ń lọ ara alikaaba tẹ́ lọ gbúra ńbẹ̀ ọlọ́lọ́mọbi ti yóò ṣètò ló fi jẹ́ pé náà àdìsí mi tábù òrìrà náà gbà wá ànẹ́bì ni làyà àlìfọ̀ ìndà azal mímbàr ànẹ́bì ni ẹnì kí òní gbúra ń bi mímbàrí mi ànẹ́bì yìí abdun wàlà hamatun bọ́yá ẹrú ni àbí ẹ̀ńtọ́ ẹrú lọ́kùnrin àbẹ́rú lóbìnrin ó tún mọ̀ pé àníwò pẹ́rú ni aláyẹ̀mí ni àfimàtìn lórí ìbúra tó jẹ́ ìbúra ẹ̀sẹ̀ ìbúra ìké walau ala siwakin rutad kódà kọjá pé lórí orí tútù àríkè orin náà lànàbì tún mú wá ànàbì ní illa wajabat lahu nnaru bí ọ̀jẹ́ pé iná ìwọ ní ọlọ́run ó di dandan fúnra ẹni bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jà wọnẹ́ o tàbá wa ti búra tọ́jẹ́ ìbúra èké ìyíta kínú tá a ṣe òun ò sínú pé a fún yàn lóúnjẹ a daṣọ fún yàn àbí a ṣerú dọmọ àbá gbààwẹ̀ torí pé òun lágbára ọ̀rọ̀ wa di lọ́wọ́ ọlọ́run pé tọ́lọ̀ ń bá sàánú wa ṣùgbọ́n aláwọn gbèsè tá a lè gbé tá a fi ra nu ń bẹ̀ ni pé èrìjà òlè ak ilà sahibihi àti búre kí àti gba dúkìá ondúkìá a da dúkìá ondúkìá a da padà fún alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn ọmọ jẹ̀mú tá a fi rí tuuba tá a tún ọbẹ̀ lọ́nkẹ́ ẹlẹ́ẹ̀kejì ni istisma azọ ibelhak òun ni pé tọ́lábù samaha náà istisma a wà àforíjì pé yááfì mi mo ṣe báyìí fún ọ lọ́dọ̀ ẹni tá a ṣe kínni tá a búra èké láti fi gba dúkìá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni anadam alama wakọ̀ a sàbámọ̀ lórí ohun tá a ṣe yàn wá gẹ́gẹ́ ọmọ òkè mo sì búra sọ́lọ́wọ́ foríjì mi ṣùgbọ́n inna Allaha yaghfiru dhunuba jami'a ṣùgbọ́n wọ́n mọ̀ bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ni pé al-asmu ala adamil awda a nìkùnú pé lópin ìgbà táwa ń bẹ láyé èyí tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ irú rẹ̀ ọ̀tọ̀ ní ṣẹlẹ̀ lọ́dọ̀ wa mọ́ àní ṣe bẹ́ẹ̀ mọ́ eléyìí tábàtí gbogbo ṣe mẹ́rẹ̀ẹ̀rin yìí a mọ̀ wá wò ó pé a mọ̀ wá fọkàn sí pé ọlọ́wọ́n dáríjì wá níjọ́ gbèǹde alkiyama níparí ọ̀rọ̀ wa a rìpa ni àwa gbọ́dọ̀ fi ṣẹ̀gbó búra fọyà búra sàárè tọwọ́ sùn orí ìyá rẹ kìnnìkan gbogbo àwọn nǹkan yà gbọ́dọ̀ fi búra nǹkan yóò tó lè jẹ́ kódà kó o lè mọ̀ àyè fi ànẹ́bì búra nígbà tá a jọ àlà àlè fànẹ́bì búra ṣé wùrẹ ọjẹ nǹkan kan tó bá fi búra ọ̀n ṣẹbọ fọlọ́run náà ni èmo fi ṣe Ibrahim búra òfi ṣe Tijani búra òfi ṣe Abdulkadir búra wàláhì yẹn fẹ́ fi rẹ̀ ṣòfò wọ́n fẹ́ sìn rẹ̀ ṣòfò ní ti máa ń ṣe bẹ́ẹ̀ torí pàtàkì ní a gbọ́dọ̀ fi ànẹ́bì búra fúra ẹ mọ́ fà àwọn bàbá yín ẹ má fi búra ọ̀tọ̀ wa sún umaru lọ́wọ́ pé ọ̀bọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ tí ẹ bá wá ṣe mistake tẹnu rẹ̀ wà rọ́ọ̀fù tí ó lẹ̀kọ́ ẹ̀sìn tó fi òsàkẹ́ búra bóyá òkè ìlú wọn ni kódà àrò wá ní àwa tá a jẹ́ a jẹ́ aláṣẹ ìlú àbáǹṣe mítìnì ọmọ ìlú tó bá ń ṣàdúrà pé alálẹ̀ ilẹ̀ yóò gbè yín ike àwọn tó ti tẹ̀lú yà àwọn tó tẹ̀lú yà àwọn tó jẹ́ lẹ́bọ̀ ọ́nú ọ̀pọ̀lọpọ̀ tó tẹ̀lú tó jẹ́ pé ẹlòmíì ò ríbi tí ó gbé wọ́n wájú ọlọ́run ẹbí ọlọ́run tó dá àwọn tó tẹ̀lú ọlọ́run tó nílùú tí ń ṣètò òlu òun lábẹ̀ pé olúwa tó dá ìlú yìí yọ sànù wa sọlá tàbí bá tẹ̀yìn bá ti wá fi kẹ̀kẹ́ búra tó yàtọ̀ sọ́lọ́hún bóyá ogun lè búra nkẹ́ yóò tó lè jẹ́ kódà ó fi ànẹ́bì búra àbí ó fi kàábà búra pé wọ́n fi kàábà búra àyè fi kàábà náà búra ọ̀yà kó wọ́n fọlọ́hún tó ní kàábà ó fi búra mo fọlọ́hún tó gbé ànẹ́bì dìde lójíṣẹ́ lè búra tàbá ti wá tọ́kẹ́ yẹn bá wá ṣe mistake pé ọ̀fà nẹ́bì búra ọ̀fọ̀gún búra ọ̀fìṣẹ́wò rẹ búra ọ̀fà àfà rẹ búra tọ́ba fi nkẹ́yọ̀ tọ́ba fi búra lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí a ní kàfàrà tá a ṣe lórí irú bẹ́ẹ̀ kàfàrà eléyàn ọ̀nẹ́ wa ní kankan ẹnu tá a fi tádégún òun náà láti ṣe kí ni. láti pàdé ọlọ́nà wo inú àdìsí sallallahu alaihi wasallam imam muhammad gbé jáde àti afáwa tirimizi nù tíra wọn. wọ́n ní látọ̀dọ̀ àbí hurera radiyallahu anhu àbúrò rẹ̀ sọ pé fàkọ́ọ̀lá sí hálsìhì ànábì náà ni yóò tọ́ bá búra nù yín tọ́ wá sọ báyìí nínú ìbúra rẹ̀ ànábì má pẹ̀rẹ̀ àwọn òòsà tó gbajúmọ̀ wá ọ wá sọ pé wà láàtà ó ní òun fi òòsà láàtà búra wàlẹ̀ òòsà òun fi òòsà òòsà òun fi búra ànábì ní faliyekul bí bá ti ń wí tẹ́lẹ̀ tọ́ rántí pé ha òun ti fẹnu kọ́ òun ti mú orogún pẹ̀lú ọlọ́run ti ṣe kèfèrí kékeré ànábì ní kó pé la ilaha lẹ́yìn ìbúra yẹn yóò jẹ́ kàfàrà fún lára pé innal hasanata yusibna sayyi'at kìrọ́ọ̀tì dákìrì torí pé o ti fẹnu wa rọ́ọ̀fù o ti fẹnu dáná ọ wàá fi la ilaha illallah yẹn ó fi ìrèsì àwọn nǹkan tó fi búra tó gbé tóbi tí ó yẹ kó gbé wọn tóbi láyé ìgbà tó fẹ́ búra yẹn ìní ọmọdé kàfàrà fún ìbúra tá a bá fi nǹkan mìíràn búra lẹ́yìn ọba àdẹ́dà ní ṣókí aláìta ni fún wa ní ọjọ́ ìní. fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè tàbí ìkejì zero nine zero seventy seven seventy one eighteen eighty one. síwájú ìbéèrè wa àwọn ìyá wa kan lánàá àwòkọ wọn ọlọ́run mọ̀ wọn bá a ṣe ń lọ ni wọ́n ní ìbòlápò ìfowósí yín àwọn náà fún wa ní ten thousand naira ọlọ́mọba ni lọ́kọ̀ mọ́júmọ́ yìí náà lóru ń jí ń sáàrì yìí náà ẹ̀dẹ̀ká five thousand naira àpàlẹ́ yìí náà lẹ́ ń ṣe ètò yìí ètò yìí ọlọ́run sì níjọ́ rẹ̀ yín. naam ẹ kí wàá wàlẹ́kùn sàlámù àti orúkọ yín mi tẹ́ ti ń pè. orúkọ yín mi maria mọ̀lá ti tó gbogbo ẹlòmíì bẹ tó bá fẹ́ búra tó pé mo fi ọjọ́ tí ọlọ́run dá sẹ̀mí sínú ìyá mi búra lẹ́yìn náà lọ àbí. ọlọ́run tó ọjọ́ òun fi ọjọ́ ló fi búra sọ̀kọ́ lọ òun fi ọjọ́ tọ́lọ́run dá sẹ̀ òun sínú ìyá òun búra àánú ti fi ọjọ́ ló fi búra ṣùgbọ́n mo fi ọlọ́run ọba tó fi mí sínú àpòlùkẹ́ ìyá mi búra ó ti fi ọlọ́run búra bẹ́ẹ̀ ṣùgbọ́n aláwọ̀ kọ́tẹ́ sọ pé òun fi ọjọ́ àìpọ̀ bọ̀rọ̀ fọjọ́ ẹ̀ búra. naam salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́jú ń pè. abdulhakeem lọ́sọ̀ láti dàgbé. naam ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá ní ariwo pọ̀ ariwo wà ní láàrin ní ọkọ̀ ọláyà. ọwọ́ àjẹ pé wọ́n á ti kọ́ra wọn. ẹ rárá sùkò bí tẹ́wọ̀ àti ariwo pọ̀ àwọn tẹ́jọ́ wà mẹ́yìn ariwo yẹn pọ̀ ẹ dákun. naam. naam. ẹlòmíì wá padà fẹ́ ìyàwó yẹn. naam wọn àti ríra wọn àti ìyàwó tí wọn fẹ́ra wọn tẹ́lẹ̀ wọn à ń béèrè wọn à ń sọ fún ìyàwó yẹn wípé òun tún nídìí láti gba ìyàwó òun padà ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn báwo ni ìgbésẹ̀ olóṣèlú. ìyàwó tí wọ́n ti fi ara wọn lẹ̀ àbí. bẹ́ẹ̀ni. wọ́n ti kọra wọn lẹ̀ lọ́nà tó yẹ. bẹ́ẹ̀ni. ọwọ́ lóun fẹ́ gbà padà. bẹ́ẹ̀ni. tẹ́lẹ̀ ń sì ń bẹ lọ́dọ̀ ọkọ. kì í ṣe wà tọ́ da torí pé ah. ẹnìyẹn ń wọ́n náà bí ó ṣe tú àárín wọn ká gbogbo ọ̀nà náà mọ̀ dá kì í ṣe wà tọ́ da. so alaburu èèyàn ni ò ká èèyàn jáwọ́ mẹ́. ẹ ti wà pẹ̀lú wa o. naam wa aleykum salaam wa rahmatulah wa barakatu naam a gbọ́dọ̀ yín dáadáa o. wa aleykum salaam ọ̀rọ̀ yín ò jáde bóyá nẹ́tíwọ́ọ̀kì ni lálẹ́kùn àlàyé nígbà tí à ń retí pè mí irú ohun tẹ́niyẹn sọ ìyàwó tó ti fi ilẹ̀ kọ̀bọ̀rọ̀ kóun fẹ́ gbàyàwó ń padà torí pé wọn gbàyàwó rẹ̀ tẹ́lẹ̀ fún rẹ̀ lónìí wọn ò fẹ́ ìyàwó mọ́ kọ́ á ti wá ní pé ìyàwó òun ọ̀gbà. ẹ ti wà pẹ̀lú wa. naam alákàjá sókò àmì orúkọ yín àti ibi ń pè orúkọ yín àti ibi ń pè. ẹ dákun ìyá wa rí pé a bọ́ sọ gbogbo gbàtẹ́ bá ti pè wá kíkí yín yẹn àtàdúrà yín a fẹ́ láti ìlú ìràwọ̀ náà ìbá mi. à ń gbọ́rọ̀ yín àrùpé àní àgbọ̀rọ̀ yín mọ̀ ìyá wa àrùpé àti ní ká mọ sọ̀rọ̀ yẹn náà ní direct ohun tá a bá fẹ́ sọ ká sọ lójijì ká lọ síbi ohun tá a bá ká kọ́ ọ́ gangan àgbọ̀rọ̀ yín mọ̀ ìwọ́tẹ̀ yín máa ń gbọ́ àbẹ́ni tí máa ń gbọ́ yín tọ́mọ̀ ìyá wa ìyá wa kòkò tí wọ́n kó fún wa ìyá wa jẹ́ á fún wọn ní kòkò ẹyọ kan kòkò ọlọ́mọrí tí ẹrú ọlọ́run kan kó fún wa ká mọ ọlọ́run ọmọdé àbá yóò mú bẹ́yìn náà a lọ síbi ohun tàbá fẹ́ bá wa sọ. bẹ́ẹ̀ ni láì tà la fún àǹfààní àwa tí a bá ti fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò yìí tó àlèwúdà àkáǹtì nàmbà wa ni zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine títí ọ̀la tí a tún mọ pàdé màmá wẹ́rẹ́ láti ìlú ìràwọ̀ ẹni ìkòkò kan lọ́dọ̀ wa ẹrú ọlọ́run kan náà lánàá olùkọ́ àwọn náà wá so bẹ́ẹ̀ ni láì tà á la títí ọ̀la tí a tún mọ ìsìn mùsùlùmí so títí ọ̀la tí a tún mọ pàdé subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء